إيمان والتقوى يقول سبحانه ولو الذين اتقوا الله تبارك وتعالى يقول جل وعلا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله النجاة وأسباب النجاة ẹ̀yẹ ló ti hàn án ọba ọ̀là àti òkùnfà ọ̀là àfírí ọ̀là ayọ̀ mùsùlùmí náà ìbá lọ́la ẹ̀yin lẹ́yìn ká kọ́ lọ́rùn ọ̀là ní ìwáyé kọ́lọ́run láti níbi fífá rẹ̀. ọlọ́run láàyè lọ́dọ̀ àwọn alábòsí ọlọ́run nígbà tí ìyẹn wà lóró níbi ọ̀dọ̀ olórí omi bẹ̀rẹ̀ wáyé kúrò níbi àtijọ́ bẹ̀rẹ̀ ẹni wáyé kúrò nínú ìbànújẹ́ ọlọ́run wáyé kúrò ní èyí tó dájú tí wọ́n ti padàpadà níbẹ̀ kí èèyàn kọ́ sáré dáadáa. ọ̀la tí lè wáyé nínú ìyàyé tó ti kó iye gbogbo bákan náà ọ̀la lè wáyé nínú gbogbo ìbànújẹ́ ẹ̀dùn ọ̀ràn ọ̀la lè wáyé ó lọ bá àwọn ẹni tọ́jú ọ̀dà ọ̀la tí lè wáyé kéèyàn là nínú ẹ̀sìn àìnígbàgbọ́ ọ̀la lè wáyé kúrò nínú ìparun àti kúrò nínú náà. أيها المسلمون عباد الله أيضا ذكر مؤمن آل فرعون ọbẹ̀rẹ̀ sí ní sọ fún àwọn èèyàn nígbà tó lọ́wọ́ ọba rẹ̀ nẹ́bí musa sí wọn. ìwà sọ̀tẹ̀ ya ọ́ọ̀mì máa lè adé àwọn òkòmù ilà nàìjà wọ́n ti di ọ̀hún nàìjí ilà náà. ẹ̀yin ìjọ mi kí ni tẹ̀sí tó ń pè é lọ síbi nàìjà? nàìjíríà níbẹ̀ yẹn ọ̀hún náà ní àìbáàdà tó láti wá dá láti ní ìgbàlá kéèyàn fi ìjọsìn fún ọlọ́run ọba dẹ́dá nìkan láì ní fi nǹkan mí kejì rẹ̀ ní ìjọsìn fún déyà lè fi rí ọ̀la nínú ó àkọ́kọ́ olórí yìí tó pàtàkì jù nínú ọ̀nà téèyàn fi rí ọ̀la ọ̀hún ni ọ̀tọ̀ fún ìmọ̀lọ́run ọba lọ́dọ̀ nípa bẹ́ẹ̀ ewu dáàbí rí ọ̀la àtàwọn ìlú gẹ́gẹ́ bí a ti mú wá síbi bàwá yìí. bákan náà al-iman ìyẹn lè rí ọlá fẹ́ bẹ́ẹ̀ náà ni àtàkùwà ìdígbàgbọ́ àti ìpayọ̀ ọlọ́run ọba sọ̀hánù ó ti fi ti ọlọ́run èèyàn ṣe má ti ọlọ́run èèyàn pa á sí ọ̀là lè láti bẹ̀. gẹ́gẹ́ bọ́lá ọba ti sọ sọ́kùn náà wọ̀nyí ayé àbòsí délé ọlọ́run ní ọ̀hánù kẹ́yìn náà lẹ́yìn náà ọlọ́run ní ala àwọn tí wọ́n nígbàgbọ́ lódodo wọn ló ń payọ̀ lọ. nínú ọ̀dẹ̀bí yẹn fi rọ́lá nínú òkú kọ́lá òun ní kílẹ̀ máa kọ́ ìwà àgbàjẹ́ ká máa kọ́ pálapàla táwọn èèyàn wà lórí ẹ̀ ìyẹn lè rí ọ̀la láti lẹ̀. ọlọ́run bá tún fà mí nítorí ìtàkàrọ̀ ayé ọgọ́rùn kan àti márùn ìní ọgọ́ta ọlọ́run ní pàlọ́ fún ọ nígbà tí wọ́n gbàgbé irun tá a ní kó gbàwá sí pẹ̀lú ẹ̀ tá a ní wọn létí pẹ̀lú ẹ̀ àtẹ̀yìn lẹ́bí iye náírà ní àwọn náà ní sòrò. àwọn àti àkólà fún àwọn ẹni tí wọ́n ń kọ́ nípa palapala tí wọ́n ń kọ́ nípa ìbàjẹ́ ọ̀làlẹ̀ wáyé pẹ̀lú kí ẹ̀ ń sàpamọ́ ọ̀ràn ti ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà lọ́wọ́ dára rẹ̀ ọ̀sọ̀ ìfọ̀sẹ̀ ìròyìn àyà náírà tù ọlọ́run tó ń mọ á ti àdúrà fún àwọn ìrẹsẹ̀ wa àti àwọn tí wọ́n ní gbàgbọ́ yóò lò. ayọ̀ ìṣẹ́ mú náà ìbá dáadáa èèyàn tó ti ọ̀rọ̀ alẹ́ yẹn máa ń rí ọ̀la tàbí táwọn ti dùn wọ́n ní ṣẹlẹ̀ kan ẹjọ́ kan ẹ̀rí àtàwọn afúnáwọ̀ ọkọjá lọ́dọ̀ ọ̀sán ọ̀dẹ ọlọ́run dára nínú ọ̀sán sálámà ní ọ̀gbọ́n dáhùn ti rọ́lá. níjọ́ gbẹ̀dẹ̀ àtẹ̀yàmù. Ọmọ rẹ̀ lọ́wọ́ sẹ́lẹ̀ àjù ọwọ́ àwọn ọ̀dọ́ sọ àbá tó ti fi ọdún lówó òkè ẹ̀rọ ní àlọ́sálámù ọ. ọmọ ọ. ọ. pé ìyàwó tó yìí. tó ti pa bí léèrè. Ibi bò máa níjọ́ tó ń da ọ̀sẹ̀ yá mọ̀ kí ló kó bàbá àgbèrè ọ̀la níjọ́ tó ń da ọ̀sẹ̀ yá mọ̀ bàbá tó ti di kìlọ̀dẹ̀ lọ́ọ̀kẹ̀lá àmì ọlẹ́yìn òbéèrè ní ibi bí àtẹ́bí ń tèmi ọlọ́mọ àyọ̀sẹ́lá òun ti di ọlọ́mọ àbíká mi lóhùn náà ti gbé mọ̀nkọ́bìlà mi ní kẹ́lìmọ́tàlẹ́sì àrọ́tù àlà àmì ẹni yóò tọ́ mi gbà lọ́wọ́ mi gbólóhùn tí mo ṣàfihàn rẹ̀ tí mo fi lọ ọ́kùn àwọn ẹ̀kọ́lọ́ la ilaha illallah èyí tá a nẹ́bi sọ̀rọ̀ àtàlánkọ́ fún àtọ̀tọ̀ lẹ́bi ìjọ yẹn ibi sáré gbólóhùn kan kẹ́límàtàn ọ̀hàjú tàbí àlùdàlá tó o bá ti ní gbólóhùn yẹn máa dé bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kó gbà bọ́lọ̀ lọ́dọ̀ ọba dẹ́dà ẹ̀rí ọ̀rọ̀ dàrá àlẹ́ yìí ọ̀wá sáré yóò pàdé alágbó nàìjà bẹ́ẹ̀ dẹ́gbẹ́ tó bí dáhùn ni òun lọ́ máa ń dọ́là ọmọ ìgbé tọ̀wé nínú ọ̀nà tá a fi rọ́lá òun ni ti bá ọ̀gá di ìnáwó sallallahu alaihi wa sallam. títẹ̀ mi lánàá níbi sallallahu alaihi wa sallam káwa ní amágbàgbé àdéhùn lọ́sọ̀ nípa ọ̀rọ̀ wọ́n á ti òṣìṣẹ́ wọn bá nẹbi lè rìn lọlá lọlá tí àwọn olè ọkàn yẹn obìnrin báwọn náà ní àlejò pàtó nàìjíríà àwọn tó máa là òjijì Ọlọ́run sọlọlá lọlá wa bẹ̀rẹ̀ pé máa ń fún mọ àlẹ ní àlìyá ọmọ wọn náà máa rìn àwọn tó náà wà lórí mo ti mọ wà lórí ẹlẹ mi àtàwọn sàádé mi àwọn yẹn lọ máa là ọlọ́pàá máa máa lè àlejò pàtó là àtàwọn ọdún náà wọn ni wọn ti máa ń sọ

kí yẹn tó páyà rẹ̀ kí páyà ṣe rẹ̀ ká máa gbé má ṣe rẹ̀ ká ti fi sílẹ̀. ọlọ́run ọba ti fà á ọdún wá sọ́sọ́nù rẹ̀ ayà tuntun tù ọlọ́run ọmọ yóò tẹ̀ ilé ara sóyà ẹni yóò lọ bá tẹ̀lé tó ti tẹ́ ọtẹ̀lé tó ọlọ́run àti tó ti tẹ́ rẹ̀ wọ́n yà fún àwọn ẹ̀sẹ̀ pé ó lè páyà ọlọ́run ní páyà ti ìmọ̀ ti tó àtàwọn ọtẹ̀ rẹ̀ láti rí wọ́n yẹ tẹ̀lé ṣé rẹ̀ ó ṣe má ṣe rẹ̀ ó ti fi lẹ̀ ọlọ́run nípa kọlá nípa fún ìgbà ìdúró àwọn ẹni wọ́n ti jèrè àwọn ẹni wọ́n ti là nínú ọ̀gbọ̀n bàtà àfẹ́rọ́là ọ̀hún náà ní kéèyàn máa kírun wákàtí márùn kéèyàn mẹ́tọ́ lẹ́kọ̀ọ́ ó fẹ́ wọlé wọ̀ nínú àfẹ́rọ́là nìyẹn. àlùfáà muslim alẹ́ rọ́pàtàlá nínú àlejò ìjáde ọ̀dọ̀ ọlọ́run tàlá wọ́n sọ ìgbà nínú ọ̀hún àlùfáà ọ̀pọ̀ yìí wọ́n lọ ká àròmẹ́sẹ̀ ìdá ọ̀lẹ́ tó ń bá tó la tí mo bá fi mọ ọ̀ràn yẹn kọ́ ọ̀rẹ́ òdìdí ọ̀rọ̀ wà àròmù sọ̀rọ̀ mo dẹ̀bi wọlé wọ̀ ìtumọ̀ rẹ̀ ní mo jìnà sí wọ́n àlejò ìfàyà mo mẹ̀tọ́ lẹ́tọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé mo ti ẹ̀tọ́ àádùgbò ìjẹ̀ náà ìtumọ̀ rẹ̀ ní pé sí máa la sí máa wá lùjẹ́ mẹ́ta ìdọ̀rọ̀ ní náà bẹ́ẹ̀ ilé ìgbà wa rí ọdún mi wá fi kankan lé sí ìdọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àdúrà wa lùjẹ́ náà wọn lè ní ọ lọ́wọ́ mọ̀kọ́lọ́ fura lẹ́yìn àti ìlú alága ẹ̀sẹ̀ mi nà mí ní fi kẹ̀kẹ́ fún wọn. báwọn ẹni sọ́rọ̀ yìí wọ́n bá dídé bí bojú àti bàtò tó gé mbẹ́mbẹ́. nígbàdí abẹ́tò ní wọ́n àlẹ́tò ṣẹlẹ̀ wọ́n àrọ́tò ìṣàrọ̀ lókun ìgbà táwọn ìṣàrọ̀ lọ bá ọ̀tọ̀ rẹ̀ ojú ẹ̀ gbogbo ara rẹ̀ kọ́ máa sílẹ̀ káàkiri nígbà tó lè jẹ́ àrọ́ mi ẹ̀rí pẹ́ni ẹ̀ sọ sílẹ̀ ìgbé wàhálà lọ́sùn àrọ́ ìyẹn ní pé nǹkan tó ti àrọ́ mi kọ́ ìjìnlẹ̀ sí ti máa náà iná nàbí yẹn fi rọ́lá nìyẹn iná nàbí yẹn fi rọ́lá ọ̀hún náà ni kéèyàn kó akun rẹ̀ lọ láti má fi sọ ìsọkúsọ tí wàhálà bá ń kéèyàn fi di mọ́lé káàsì ṣe èèyàn ó sì máa bá èèyàn nú jẹ́ àyèmọ́ mùsùlùmí mẹ́sì rọ́ṣù bàbá wọn ọ̀dọ̀ ara nínú àyíṣẹ́ ọ̀sùn bàbá ààrẹ rọ́ṣù ọlọ́run lọ́la ààrẹ apá ọ̀rọ̀ bá ní mọ́tòlẹ̀ òṣìṣẹ́ ọlọ́run mọ́tòlẹ̀ já kí lọ sà bóò lè yóò ti rọ́lá òṣìṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni òun mẹ́ta yìí ní kọ́lọ́ sàkíyèsí dáadáa léwu yìí ti àlẹ́ ìkàlẹ̀ sáà rẹ̀ àwọn rẹ̀ lọ ní kápálẹ̀ lórí ó jáde pé ojú ọmọ ajáde láwù rẹ ojú ọjọ́ lọ́wọ́ ọba nínú ni má fi parọ́ má fi sòfófó má fi pẹ̀gàn má fi sọ̀rọ̀ ẹ̀yìn má fi fóyàn má fi ṣépè má fi bàtà ọmọ nìyí nìyẹn ojú ọba jáde lẹ́nu abú rẹ ìbọn máa ti dé kí òfin mẹ́tí ọlọ́run òfin máa gbé ohun tó bí òfin máa pamọ́ yẹn síbi dáadáa ìbọn máa pamọ́ rẹ nìyẹn ọ̀nà tí ilé gàbí làníyàn. wọ́n yẹ sáà jábẹ́ yìí ilé rẹ̀ ọdẹ tó ọ gbé bàbá tó lọ sí pọ̀ bọ̀ọ̀lù bá tẹ̀lé láwùjọ kí ẹ fi di mọ́lẹ̀ ní àyè láàkiri káàkiri wọ́n tún ní ìhàlẹ̀ ọ̀gbìn ìdájọ́ kó o sì máa ronú lórí àṣìṣe rẹ̀ ayé àṣìṣe mú náà ìgbà dàgbà inú ọ̀nà ẹ̀rọ ìpàdé àbírí ọ̀la ọ̀nà náà kọ́ ọ̀rọ̀ ọ̀dà bí ẹ bá ṣe kéèyàn wọ ọ̀dà ó ti dé ní ìṣẹ̀lẹ̀ yà mo ti ẹ̀ka ṣe àṣẹ́ńtò ọlọ́run kéèyàn máa wà lórí ìpayà kéèyàn ti máa wà lórí rẹ̀ tó. ọba dẹ́ta fún wa àwọn ẹni rẹ̀ wá sábà mọ̀ mí náà ayọ̀ ọ̀dọ́ta ọlọ́run lọ́lẹ̀ nílẹ̀ tó dẹ̀mọ́ àtà ọ̀pọ̀lọpọ̀ wájìlá ànáhùn ìlà rọ́bì jùlọ ọ̀rọ̀. ọlọ́run ní sẹ́rí ààrẹ tó ti gbé wọn dání kan sí wọ́n ti bá ti ní kan ẹni wọ́n lè tún mọ̀ pẹ̀pẹ̀pẹ̀ tó ọlọ́run màgbá lọ́wọ́ wà. wọ́n nínú hadith abdullahi bin rawaha rọdí ọlọ́run tàlẹ́ àná wọn là máa wá ní ilé rẹ lọ́dọ̀ ìyàwó rẹ ọba bọ́ẹ̀ ìyàwó náà bá bọ́ẹ̀ orí lọ́kọ ló ń kú ìyàwó rẹ bá sùn ọkọ wá sí ìyàwó ilé rẹ pé òun mọ orí kò lẹ́kùn tiẹ̀ lọ́wọ́ kọ́ mọ́ ìlú kí kí ló ń pa ẹlẹ́kùn obìnrin yẹn ní bẹ́ẹ̀ mo rí ń sunkún lè fi náà bẹ́ẹ̀ rẹ̀ mo rí kò lè sàdédé sunkún rẹ̀ àbá ọ̀dọ́ رضي الله تعالى عنه أني ذكرت قول الله وما نكر الله سبحانه وتعالى وإن منكم إلا واردها وذلك مني أتفق جهنم وجه كان على ربك حسما مصديا ọ̀rọ̀ yẹn ó ti rí bẹ́ẹ̀ àti parí ìdájọ́ lórí ọgọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àmọ́ ثم ننجي الذين اتقوا àmọ́ ọ̀rọ̀ báyìí pé bí ọlọ́run làwọn ń ṣe àka òyìn là má ń bẹ ọlọ́run ọba wọn pa á sí àpò wọn là wọn ní ọ̀rọ̀ gbọ́ níbi nàbí àdìbì jà àwọn tó lọ́wọ́ ajálá kò sí èèyàn pé wọn tọrọ sọlọ́run lẹ́nu wọn tọrọ sáwọn ọ̀rẹ́ ti ọlọ́run ọba lẹ́nu irúfẹ́ wọn yẹn á fi wọn sínú jà á nà fún ọmọ adóso ń ní sílẹ̀ yóò tó wọn gan eléyìí wà ní sọ́ọ̀tù maria ayé àtàwọn ọdún wa seventy two abdullahi bin rawaha rọ̀dí ọlọ́ọ̀bù tààrà án onípadà nàìjírí ìmì ọ̀rọ̀ akọ anẹ́sìlú mi nà àbùlá ṣé àwọn ọ̀là nínú jahannama nínú ẹni tí ó kú bẹ́ẹ̀ táwọn èyí sálámù sí tí ó kú bẹ́ẹ̀ àbá àmọ́ ọkùnrin kọ́ọ̀lù tààrà ṣẹ́kùnrin àtàdé واسأل المسلمين في محارب الأرض وقال من استكبروه وصوم إليه إنه هو الغفور الرحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله إنه فتكبر يعنى له إجابة الصلاة ولكتاب الدنيا bàbá tó ń sin lọ káwá sí ẹ̀rọ yìí mọ̀ inú ọ̀gá fẹ́ ọ láti yẹn táàbà ń fẹ́ ọlọ́run káwá fẹ́ ẹ̀rọ yìí mọ̀ táàbà ń rẹ̀fẹ́ ọlọ́run káwá rẹ̀fẹ́ ẹ̀rọ yìí mọ̀ táàbà ń bẹ̀rẹ̀ fún àlá káwá bẹ̀rẹ̀ fún gàmí mọ̀ táàbà ń ṣe eré ìjọsìn ọlọ́run káwá sí ẹ̀rọ gàmí mọ̀ iná lọ sí ẹ̀rọ yìí rọ́lá wọn náà ní ìdí ìgbà tẹ́bi sọ̀rọ̀ ọ̀pọ̀ àyọ̀sọ̀lá nígbà tó fi tẹ̀lé lọ́rẹ́ ní ẹ̀rọ fẹ́ràn ní ẹ̀lá fẹ́ lóòótọ́ ìyọ́ tẹ̀lé ni ẹ̀rí ìdíjọ́ ọlọ́kùnrin láàrọ̀ tó lámẹ́jọ ti dé ìwà náà ọ̀rọ̀ láti kàmú wa tẹ́lẹ̀ ìgbàgbẹ́ nípa ọkùnrin yóò lè sí ìsìn tó fi já sí ilé yóò ní fi ẹ̀mí àtẹ́mì yóò wá ilé dìdì lọ yóò ní ẹ̀ lọ ọwọ́ ẹ̀ dìdì ìjọba ẹ̀ lọ ọjọ́ tí a ti máa ń tàtàwọn ẹ̀ lápapọ̀ nínú ọ̀nà tí yẹn fi rọ́lá òun náà ti fi yìí máa dábàdàdà sọ̀rọ̀ ẹ̀rí àbádáadáa bọ́ọ̀lù àti dábàdàdà sọ̀rọ̀ òun ni pé a gbọ́dọ̀ gbàgbé gbogbo àwọn ẹni tí wọ́n bá ti lọ́wọ́ ọba kú tọ́lọ̀ wọn ni wọ́n rìn lẹ̀ wọ́n rìn lẹ̀ ìyẹn gbọ́dọ̀ fi yẹn. lórí wa ní ẹ̀kọ́ náà tuntun lágbo ẹgbẹ́ ìbọn kan yóò gbọ́dọ̀ kó láyé ẹ̀là ọ̀rọ̀ sínú ìgbàgbọ́ àti kọjá bàtà àti àkọ́lọ̀ ọ̀rọ̀ bàtà dà lẹ́yìn náà ni wọ́n lọ sí ẹbí rọ́là oníkẹ́yìn ìdíwọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bá ti mọ̀ ẹgbẹ́ alhassan ìpìlẹ̀ nípa ìsìláàmù táwọn àìwọ̀ ní kéèyàn gbà ó kágbà ní o á gbà ó tòótọ́ jáwé mọ́ ìtọ́lọ́ ń pàṣẹ àníṣe máa di ilé ọ̀gá àdúgbò rẹ̀ iná nàìjíríà fi rọ́lá iná nàìjíríà fi rọ́lá òun náà ní àtẹ̀síbí rẹ̀ ìmọ̀ àti àkọ̀rọ̀ ọlọ́run sọ nípa nàbí láyé ọ̀nà àlejò ìsọ̀lá lọ́sọ̀lá nípa sọ̀rọ̀ fáà táyà wọn kọ̀ tù sí ni wọn kọ̀ sí ni wọn kọ̀ sí قالوا فلولا أنه كان من المحسنين في بعض بعض يقولون عليه الصلاة والسلام هو أنه يستطيع ما بعد ذلك حين يتم أمامه قال لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين في بعض ما هو أنه يستطيع ما بعد ذلك يقول تدل فلبث في بطنه إلى يوم يبعثون وبعد ما يقول جعلوا لا يجوز ذلك pàdé yẹn fi wàhálà wàhálà sọ̀rọ̀ ìmọ̀ àti sùúrù sùúrù tọwọ́ wa ní gbogbo rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìṣe sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́run ìṣe sùúrù kúrò níbi ìyàkọ́ ọlọ́run ìṣe sùúrù lórí àtẹ̀wò tó bá bá rẹ̀. abẹ́rẹ́ fẹ́ kó alára nàbí láì ayé o alẹ́bí sọ̀rọ̀ àtọ̀tọ̀lá èyí tọ́ba alẹ́dà fi àtẹ̀wò kan fún odidi ẹni yẹ. kọ́dà àwọn ìbẹ̀rẹ̀

ìyàwó ẹsẹ̀ láti tó gbàdúrà bí tóbi rẹ̀ ọwọ́ àti ìṣèlérí pé tóun bí èlé gbádùn báyìí tọ́nà ń bá ní kó ń gbádùn òun fún ọ ní kò fọwọ́ ọkọ pẹ̀lẹ́sẹ̀ tó dá yìí. ìgbà táwọn ọmọ wa ṣe tó ní kọ́ tọ́jú ẹ̀ obìnrin yìí náà ló kú pẹ̀lú ẹ̀ ọ̀tọ́jú ẹ̀ níbi ọdún méjì ju ọwọ́ ló ní àti ṣe ẹ̀sìn ọ̀pọ̀lọ́ ló ní àwọn ẹni dáadáa ìgbè ìwòkó nàbí nàbí ọ̀yàtà fún ẹ̀yọ́ wọn láàrin ṣàkóso ìrọ̀ pé àwọn ẹni rírò ìlérí tí wọ́n bá ti láì máa máa mú ṣe. torí wọn tún páyọ ọjọ́ kan tó bá burú ẹ̀ lé gbogbo náà bó láti sì lébi tá a sọ fún àdínkù sẹ Ọlọ́run tẹ wàá kọ ní ojú òsì ìgbésẹ̀ tẹ ní bílá náà ọgọ́rùn ló lóògùn yẹn láti ló dáadáa tó ti pọ ẹ ẹbí rẹ ti fẹ́ padà pé kó wọn kù sí báyìí kó wọn kù báyìí wọn ni ní ọkẹ tó fà á lẹ́nu òun bá bẹ́ẹ̀ làwọn àgbọ̀ fún ìsọkúsọ láyà pọ̀tùpọ̀ ọlọ́run lọ fún níbi yéé nìkan ní bẹ́ẹ̀ lọ mú àdìlú àdìlú kíní ìmọ̀ ọ̀tẹ̀ yẹn ọkùnrin bí i òfin pa wọlé àtàkùnà ìbúra rẹ tó búra rẹ má tù ó ìnà ọ̀jáde náà ló sọ ìrọ̀ ibi náà lọ ní bẹ́ẹ̀rẹ̀ àtẹ́bí ayò àríwí bí mọ́tàlá irú wa ayú òkú. ìnáwó àwọn àgbà ẹni tí máa ń ronú kú àtàlọ́ tó tọ̀ ọba dẹ́dà ni. pẹ̀lú sùúrù ìyẹn máa ń rí ọ̀rọ̀ afẹ́ ọ̀. ẹ̀rì bọ́ba dẹ́dà náà sọ pé ìnáwó ìwọ́ sọ́ọ́ ìlú ní ẹ̀tọ́ fún lọ́wọ́ ìlú pítà. àwọn ọlọ́run ti fún àdé máa pé ládàá wọn fún ọ ní ojú òde ní ìṣirò méjì ń lọ. inú tá a fi rọ́lá wọn ní ọ̀sùn ìpàdà sí ọdẹ ọ̀la ní òkú ẹwù tẹlẹ tó tẹlẹ sànẹbi musa alẹ sọlá àtọsọlá àwọn alánàbí yìí náà nígbà tó fi fìràwọn àtàwọn ẹmẹwà rẹ ẹwà ti tọlọ wọn nínú wọn tó yẹ kí kóso tábà wọn àwọn tó gba pàtẹbi musa àti musa alẹ sọlá àtọsọlá Ọlọ́run wa yọ ọjà pàtẹbi musa tó kó lu wọn yóò kó lu báyìí wọn lọ fìràwọn àtàwọn ẹmẹwà rẹ wọn tẹlẹ wọn fi jẹ ẹyẹ bá a láti ṣe é wọ́n mú orí sàárà ìlú wọn ti kan odò níwájú nìyẹn ọ̀tá lẹ́yìn odò níwájú ṣùgbọ́n ìgbàlá lọ́lọ́wọ́ ọba tí mo fi máa ń sọ fún ọlọ́pọ̀lọpọ̀ ọgbà ìwọ́n tó bá ti jẹ́ mùsùlùmí yan gbọ́dọ̀ tó jẹ́ mùsùlùmí ó máa fi kan ẹ̀mí ìkejì ọlọ́wọ́ bá ní ìjọ ìmọ̀ rẹ̀ ojú ẹ̀sìn mùsùlùmí tó nígbàgbọ́ òdodo máa ń sún nìkẹ́ rọ̀ ọ̀tá lẹ́yìn odò níwájú àgbọ̀n tó bá kọjú lẹ́yìn táwọn kìíní ìbá kíyàn owó ń rúlẹ̀ ní tàbíńtàbí tàbá bọ́ á ní ká pẹ́ sínú odò pa odò sí ọ̀rọ̀ lù kó láti wì. kódà àwọn tí wọ́n tẹ̀ láti ẹbí wọn sá lé sọlá tó sẹ́yà àwọn sọ pé àwọn ènìyàn wọ́n mà bá wọn wọ́n mà bá wọn nàbí láì mú sá lé sọlá tó sẹ́yà ní ìgbọ́kẹ̀lé àti ìgbà lọ́lọ́wọ́ bá ti ń bẹ́ fún lẹ́ẹ̀kẹ́ náà lọ́sọ̀ọ́ kalla inna ma'iya rabbi sayahdini orí bẹ́ẹ̀ ti sọ yìí ṣáàfihàn tó ní sábàbù ní ká tó láàrin ọ̀tọ̀ lọ́wọ́ ọba làwà yọ ọ́ làwà àtúwá jáde fún wọn náà wọ́n tẹ̀lé wa àwọn adé ní odò ẹ̀là àpò ní odò ẹ̀là àlè fèsì wọn ìnàmọ́ ìyàrá sí àtẹ̀dá mi bẹ pẹ̀lú ìṣẹ̀yà sí i yóò ti pọ̀ ọlọ́run ti padà ní kí wọ́n sáré sọlá tó sọlá kóbi kọ́pá ó ti ó sì bí ojú rẹ̀ odò wá sí pẹ̀lú mọ̀lẹ́bí gan ni mọ̀lẹ́bí méjìlá fámìlì méjìlá odò pé sọ́nà méjìlá títí ní ńlá tí ó gbà àwọn èèyàn ọkọjá pé èèyàn kan ní ọ̀mà lọ tóró. kí ló parí ẹgbẹ́ nẹ́bí wọ́n sáré sọlá tó sọlá èyí kọkẹ̀lé ń pa ọlọ́run àti ìgbà ọlọ́run ọba ọlọ́run gbogbo adọ́lọ́run ṣe fún dáńtọ́ kọ́lọ́run ò ṣe fún ọ̀fẹ́ kó rí bẹ́ẹ̀ wọ́n nìyẹn. ẹ wọn bàbá wa tí wọ́n parọ́ ní òní ẹ wọ́n bọ́rọ̀ wọn ti padà rẹ̀ ó kúrò ẹ̀ lómi mọ́ sí. tí wọ́n bá ti rò bàgẹ́dẹ́ bóòlù ọjà ọjà ọjà òṣùpadà já náà ìsì máa ń dá o ẹ̀gá òní ọjà òṣùpadà já náà ìsì ọ̀padà yá. ìmọ̀ sọ pé inú kẹ́kẹ́ yẹn ti rọ́lá ni o ọlọ́run yàtí ọlọ́run ní ṣe Ibrahim dáná ọ̀la ọ̀rẹ́ sáàlì olùsèrà ní Ibrahim aṣáájú ni títún tẹ̀lé sọ́lọ́ hanifan ó sì tún jẹ́ gbogbo déédéé náà tó alábìlẹ̀ kò mí náà ní ṣùgbọ́n ní ìsàtẹ̀bọ̀ ọlọ́run arọ́ ilẹ̀ ti já ìkẹlá ní àná ọ̀mì. a máa sọ pé gbogbo àwọn ọ̀dẹ́ra ọlọ́run bá tó hánà bá lọ́ra àti iná tó fi ju ní àhàtàná ní ìbá tó ń sọ pé aláwọ̀ rẹ̀ ni wọ́n máa dà ní. ẹlòmíràn náà kí lọ́wọ́ ń ṣe fún aláàbíà tó wá fún ẹ̀yìn kọ́ ntọ́lówó ríra ọlọ́run la wá fún Ibrahim ní hàtà mẹ́ta ń fi ju ní à ní dáadáa onírìnrìn láyé. fàdínà ló ń fi àtọ́rọ̀ ti làmìnà sọ àfihàn ẹ̀rí mọ́lá ọmọ rẹ̀ náà rẹ̀ lè nínú ọ̀nà tá a fi rọ́lá òun náà ní àtúrà ẹ̀dá kan ìjà máa ṣàdúà àdúà a máa wúlò fún lórí ṣẹlẹ̀ àti ojú ọ̀padà ṣẹlẹ̀ ẹgbẹ́ àtà máa ń gbìn náà wọ́n rù wọ́n pé wọ́n tó kù náà ní ọgbọ̀n tí wọ́n ti ta ẹ̀fọ́ ní rẹ̀ ọ̀kẹ́ tún bẹ ta fún sí ní òun láti fún yín wọ́n ní lówó jẹ́ ẹ bá ti yọ lẹ́sẹ̀ ẹ̀ tó ní wọ́n mú mi sùn láti láàyè òun òun kò lóòrè tó ń tiẹ̀ lọ́kàn náà bá lọ pé ọkọ̀ òru èé ṣe bá mi bí ẹ̀ bá dà á mọ́ ó ní bí ti ń lọ gbogbo pàṣẹ nẹ́ẹ̀sì ni ó ti lóògbé tàbá ní tìkẹ́ ti ó lóògbé àtẹ́wọ́ ti kú kùlù mi tàbí ẹ̀kọ́ tó gbà mọ́ àǹsọ̀ fún wa ẹni tí ó sàdúrà ti ti sàrà àdẹ́wò kò sí má wáyé tó ti wà nù kádàrà pé yọ wáyé ọlọ́run ti ẹ̀ láti ọjà máa ṣàdúrà àdìkiri láàárọ̀ abẹ́lọ́ láàárọ̀ abẹ́ nírọ̀lẹ́ gbogbo àkókò àdáwọlé wa ìjà máa ládùá àdúrà yìí tàbí ọ̀la mi wò lórí gbogbo nǹkan tá a ní ìdìyẹn yẹnyẹ ọwọ́ tó ń ní ẹbí gbàgbé lè ń di kádàrá àbálẹ̀ mọ́ ilẹ̀ ìlú wa lè sọ̀rọ̀ ọlọ́run máa lẹ ọjọ́. fún ẹgbẹ̀rún ọdún tó dé àádọ́ta ọdún lórí ṣíṣẹ́ wọn ọ̀gbà dípò bí àwọn ọdún kan yóò lò ọwọ́ abẹ́ lọ́wọ́ pé ọ̀dà àárọ̀ ọ̀gbà ọdún láti ní ìmọ̀ pẹ̀lú òòrùn pàtàkì ó fi ṣe alẹ́ dàrẹ́ kí ìwọ náà bá fẹ́ dàrẹ́ á ní ìmọ̀ pẹ̀lú òòrùn ìbá wọn ti ká bí o. àǹtẹ̀sẹ̀ lọ́lọ́run máa tàbílẹ̀yìn fún ẹwà lọ́lọ́run òun náà ní kẹ́kọ̀ọ́ tó lè ṣe pa ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ awákùnrin di ọ̀rọ̀. alárẹ̀sẹ̀ ní ẹjẹ́ kíkẹ́ ọwá o ní ẹjẹ́ káàánú ọwá o ní ẹjẹ́ tó owó ṣe sí ẹjẹ́ kí dáadáa ọwá fún ìròyìn ìwá o. ọba adéda ni lọ sí wà ń tàbí kò ṣe kọ́lọ́wọ́n ọba jẹ àwọn èèyàn irú ìjìyà tó tẹ̀lé láwọn ọjọ́ tó ti lọ abẹ́gbẹ́ ọ̀pá wọn rẹ ni ìgbẹ́ ọ̀pá wọn rẹ ni omi máa pa wọn rẹ ni yìí ò ní wáyé mọ́ nígbà tọ́lọ́run ti gbà nẹ́bí nìyí sallallahu alaihi wasallam ọlọ́run fún wa wí pé wọ́n máa káàná lọ́rùn wọn àtìbà wọn àwọn yẹn sẹ́ẹ̀tì ìwòrò ọlọ́run ò dẹ̀bi jẹ wọ́n yà tí wọ́n bá ti wọ náà wọ́n lọ́la kò ní ẹ̀dá pẹ̀lú àwọn àwọn ọ̀rọ̀ ọwọ́ alákọ̀tọ̀ alif nàbí sọ́ọ̀lì rọ́dí ọlọ́run tẹ̀lé àná ó ló ti ṣe mí lẹ́mọ̀ ẹni tí ń parun wọ́n lè já tó máa rò ó. ọ̀là á sì fẹ́ pẹ̀lú rẹ̀ ìsì ń parẹ́ wọ́n á sọ fún àbá àti ọkùnrin bí ìyá àmì rẹ̀ mú mi ní eré aláṣẹ mú mi ní kí lọ́la ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni alẹ́ ti fa ìwà kùnrin ti ọlọ́run yọ ìgbà àdàlà ẹ̀yọ́ ló ti ọlọ́run ìtẹ̀gbọ́lá ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀sìn ẹ̀sán ni yóò ti padà kú ìgbésí ayé tòótọ́ òun nígbà tí yẹn bá dúró níwájú ọlọ́run ọba àtijọ́ pé dàlùkìyàmà wọn lè nà dàrọ̀ àkìrọ̀tà láti ẹ̀ka àyàwó lọ́rọ̀ dàrọ̀ ìyàwó. ìṣẹ̀mí tòótọ́ òun ní sọ̀rọ̀ yẹn o tó bá ti kú yàgò yẹn torí bẹ́ẹ̀ yẹn ló tán ọlọ́run ẹgbẹ̀sẹ̀ kalẹ̀ ìjọ ìrírí kalẹ̀ mọ́ rẹ̀ fàdínà ìkẹyìn tọ́lá ti tọ́pọ̀ ìrẹ́ tó dúró ẹ̀mí rẹ̀ pé kí ni ìṣe náà wàá mi là nínú ọba àtẹ̀mọ́ o tó dẹ̀ ti tẹ́ fún ti bẹ̀rẹ̀ yìí fún. ẹ ẹ̀rọ ńlá lè fi lọ́lẹ̀ ẹni tí lọ́lẹ̀ ọ̀lẹ́ tó fi kọ́tẹ̀ lé bẹ̀ẹ́nu rẹ̀ ìwádìí rẹ̀ kọ́tẹ̀ lé bẹ̀ẹ́nu dá inú àwọn òbẹ̀ wa ẹ̀jẹ̀ ọ̀dọ̀ ẹ̀rí pé mi ní pàkọ́tẹ́lẹ̀ lálẹ́ náà. òsìkò mi اللهم اجعلنا من المؤمنين المتقين المطيعين الخالفين الراجين الداعين المستكبرين الصابرين الشاكرين الناجين في الدارين قم الى صلاتكم ورحمه الله تعالى